àwíjàre gbẹ̀ngà daniel àti ìbíkúnlé amósùn lórí ọkọ̀ òfurufú nàìjíríà tí china gbẹ́sẹ̀ lé àwọn gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ tí Ògùn ọ̀túnba gbẹ̀ngà daniel àti sẹ́nitọ̀ ìbíkúnlé amósùn ma ti sọ̀rọ̀ nípa àdéhùn tó wà láàrin iléeṣẹ́ orílẹ̀-èdè china ìpínlẹ̀ Ògùn àti ìjọba àpapọ̀ nàìjíríà ọ̀túnba gbẹ̀ngà daniel tó ṣe àgbékalẹ̀ èròǹgbà agbègbè okòwò ọ̀fẹ́ free trade zone ní ọdún 2007 ní ìpínlẹ̀ tí Ògùn ó mọ̀ sọ ohun tó mọ̀ nípa ibùdó tó mú kí China gbẹ́sẹ̀ lé ọkọ̀ òfurufú Nàìjíríà mẹ́ta yìí Òjìdí sọ pé òun fẹ́ kí aráàlú mọ̀ pé ohun tó wà nílé ẹjọ́ òun ni dídá ìwé àdéhùn náà ní èyí tí ìjọba tó gun orí àléfà lẹ́yìn òun kò tẹ́wọ́gbà tí kò sì buwọ́lu ìwé àdéhùn náà ó wá ṣàlàyé pé ohun ìdánimọ̀ orílẹ̀-èdè yìí ó ní à ń sọ̀rọ̀ nípa rẹ̀ ó sì yẹ kó jẹ́ nǹkan tí aráàlú yóò dá sí láti wá ọ̀nà àbáyọ Òjìdí wá rọ àwọn èèyàn láti yé sọ ohun tí ojú wọn kò mọ̀ tó lórí ayélujára àti nínú ìwé ìròyìn ó sì pè fún ìfọwọ́sowọ́pọ̀ ìjọba àpapọ̀ pẹ̀lú nínú àtẹ̀jáde tó fi síta lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹtàdínlógún oṣù kẹjọ ọdún yìí sẹ́nitọ̀ ìbíkúnlé amósùn gómìnà àná ìpínlẹ̀ Ògùn ó máa ṣàlàyé ìdí tí kò fi gba ìwé àdéhùn ìṣàkóso tó síwájú rẹ̀ lórí ọ̀rọ̀ yìí nígbà tó dé ìjọba o àmọ́sùn ni bí ìjọba ṣe ń tẹ̀síwájú lóríṣiríṣi ọ̀nà ohun màlúmà ṣokùnfà ohun tó ṣẹlẹ̀ ṣáájú lásìkò àti lẹ́yìn ìṣàkóso um, onígbàrà tó ń de epo gómìnà iléeṣẹ́ China méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ìyẹn Merck China Africa Investment fxc àti songfu international investment fsc ó ní wọ́n sọ pé àwọn ní ìwé àṣẹ láti ṣàkóso oògùn wàá tẹ̀sán wájú ó ní ìjà tó wà láàrin àwọn méjèèjì ó má bẹ̀rẹ̀ sí ní dá wàhálà sílẹ̀ pàápàá lẹ́ka ti ìdásẹ́ sílẹ̀ ní agbègbè náà àdúràgbà olúwa tóyìn lóníròyìn yìí ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wo Ẹ̀yà Yorùbá TV o.